إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد هذا وقف الله سبحانه وتعالى أترى الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم لينا أيتي أما في برا وصرق nínú kútbà wa tí ó ní òun náà ni kánú àwọn ọ̀rọ̀ anábíwa Muhammad sallallahu alayhi wa sallam èyí tí al'imamu Muslim rahimahullahu ta'ala tagbawa ẹbí ṣe ń bẹ nínú sahih Muslim láti ọ̀dọ̀ Abu Hurayrah radiyallahu anhu oní anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó sọ wípé máa naqasat sadaqatun min malin wa ma zada allahu abdan bi'afwin illa 'izzan wa ma tawadu'a abdun lillahi illa rafa'ahu allah anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ma naqasat sadaqatu min mali ìtọ́rí àánú téèyàn ṣe èyí tó jẹ́ ọ̀ranyàn ni àbí èyí tó jẹ́ èyí tí ó ń ṣọ́ra yàn nínú ìtọ́rí àánú téèyàn ṣe tí a mọ̀ sí as anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní ma naqasat sadaqatun min mali sọdakọ olùdí owó yẹn kù gẹ́gẹ́ bí nǹkan tí ó hàn sí àwa gbàtà bá mọ́nú owó wa ẹni tó ní 100,000 tó yọ 1,000 bẹ́ẹ̀ tó ló ń fi ṣe ìtọrẹ àánú kò sí tàbí ṣùgbọ́n ní tí ó kù lọ́wọ́ rẹ̀ òun náà ní 99,000 owó yẹn dínkù ni ṣùgbọ́n anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní máa ná kọ́sọ́ sadaqatun min mali yàní máa ò ní ju owó kù àbí tí a bá ná iná pàlókù ṣùgbọ́n yẹn ṣe ìtọrẹ àánú bí ọlọ́mọ ọba ó sì pàṣẹ ní tí ó sì náà pa ń bẹ́ kì í di owó yàn ó lè dàbí ẹni pé owó yẹn dínkù lójú ṣùgbọ́n ọlọ́run bá subhanahu wa ta'ala ó dé kámá ẹni wọ́n máa ataytum min zakatin wọ́n máa ataytum min riba liyarbu fi amwali an-nas fala yarbu inda Allah wọ́n máa ataytum min zakatin turiduna wajha Allah. فأولئك هم المضعفون الله سبحانه وتعالى ونما أتيت وما أتيت من رضا تيبان بويدي تي ẹnfọwọn lówó èlé ìyẹn ò jí kò lé wọn kún bó tiẹ̀ jẹ́ pé tá a bá ní káwò ẹni tó one hundred thousand tó fi gba one hundred and one thousand ó dàbí ẹni kó rẹ̀ ti lékún ṣùgbọ́n ọlọ́run ọba tó dá wa ó ní wọ́n máa àtẹ tó mí rìbá fọlá ẹgbọ́n fí àwọn àlejò rìbá tẹ ẹ bá fún àwọn èèyàn àbí ẹgbà lọ́wọ́ àwọn èèyàn fọlá ẹgbọ́n ìdàlá kò lè lékún lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n máa àtẹ ní zakati turiduna wajha Allah ṣùgbọ́n zakata ẹ bá fún àwọn èèyàn ìtọ́rẹ àrùntẹ ẹ bá ṣe faulaika omulmudẹ turiduna wajha Allah tẹ́fí wọ́n ojú rí ọlọ́wọ́ bá faulaika omulmudẹ ìfòrò àwọn tán lé wo wọn kúnnù sọlọ́ ti jẹ́ pé ọ̀rọ̀ tí a kó Muhammad sallallahu alaihi wa sallam tó sọ yìí pé máa sadaqatu min mali ìtọ́rẹ àánú òǹdí owó kù eléyìí bẹ ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ tí ọlọ́run ọba rẹ̀ allahu subhanahu wa ta'ala tí ó sọ wípé wa ma ataytu min zakatin turiduna wajha allah wa ulaika humul mud'ifun bákan náà anábọ̀ muhammad sallallahu alaihi wa sallam tẹ̀síwájú nínú hadithi abi hurairah radiyallahu anhu قل وما زاد الله عبدا بعفو ìlà ìgbà ẹni tó ṣe wípé àwọn èèyàn ṣẹ̀ tẹnìyàn wá ní òun ṣàbójúkúrò fún ẹni tó ṣẹ̀ wọn ó ṣe àbójúkúrò fún nítorí sọlọ́run ọba yóò máa jẹ́ àgbéga fún àlékún yìí àlékún àpọ́nlé fún lójú àwọn èèyàn níwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala náà ẹni tá à ń sọ wípé ó ṣàmójútó òfin yẹn èyí tá à ń sọ lẹ́ni tó ní agbára àti gbẹ̀sán padà ṣùgbọ́n òkú òun ò fẹ́ gbẹ̀sán ẹ̀tọ́ òun òun fi ilẹ̀ fún ẹni tó jà ń bá òun anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam ó ní wà máa zàdà Allahu abdan bí afuwin illa irú ẹni tó ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọbọ̀ ń ṣàpọ̀lẹ́ ẹ̀sìn ọlọ́wọ́n ọbọ̀ lè kún yìí ṣùgbọ́n nǹkan tí ó ṣòro ní láti ṣe lópa ló jẹ́ pé ẹ̀sìn ó gbé méjèèjì kalẹ̀ ìpè tó bá fẹ́ gbẹ̀san lọ́dọ̀ ẹni tó ṣe àbòsí fún ẹ bá láì ṣùgbọ́n tí yàrá lóun fẹ́ ṣàbójú kúrò èyí wù ní tó fi dáa jùlọ so àlàáfù òun ni pẹ́ni tó ṣe aburú fún wa ká dáa padà fún déédéé nìyí láì ní kọjá àlà tá a bá ti kọjá àlà àwọn náà ti tún da alábòsí ṣùgbọ́n ká ní pé tó ṣe fún wa náà la fi dá padà fún hada wal abd eléyìí ní ṣùgbọ́n ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tó ń sọ̀rọ̀ ń pa kéèyàn gbẹ̀sán padà ó ní wa jaza'u sayyi'atin sayyi'atun mithluha فمن عفا وأصلح فأجره على الله إنه لا يحب الظالمين ọlọ́wọ́ bá ní téèyàn bá ṣe aburú wọ́n lè fọ́burú dá padà fún ṣèyí àtúnmísòfà ṣùgbọ́n fọmọ̀nà àfà ẹni tó bá ṣàbúrú kò fẹ́ ẹni tó ṣe aburú fún fa ajúrú alọ́lá fọmọ̀nà àfà wa asùlá ẹni tó ṣe àbójúkúrò tó dẹ̀ ṣàtúnṣe fàájúbú alọ́lá ẹ̀sán rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ìnáwó la ìfẹ́bó agbọ́ọ̀lì ọlọ́run ọba òun nífẹ̀ẹ́ alábòsí sheikh abdulrahman ibn nasir sa'adi rahimahullahu ta'ala wọ́n sọ̀rọ̀ lórí aya yìí wọ́n fún ẹni yẹn àmójúkúrò tó ṣe wípé yóò ṣe àtúnṣe ẹnìyẹn torí pé nígbà míì ni a máa ṣàmójúkúrò fún yàn tó ṣe pé ní tẹ ṣàmójúkúrò fún ẹtún fi ràn án lọ́wọ́ lórí ìbàjẹ́ tó ṣe Islam lòdì sí yẹn tó fi jẹ́ pé ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní wọ́n lakum fi qisasi hayatun ya ulil albab ọlọ́run ní ẹ̀yin nílà káyì ẹ̀yin olóye kẹ́ẹ̀gbẹ̀sán padà ìṣẹ̀ní bẹ́ẹ̀bẹ̀ fún yí ṣùgbọ́n pẹ̀lú gbogbo eléyìí náà ọlọ́wọ́ba subhanahu wa ta'ala ó ní faman ó fi àlàó min àti ìṣẹ́ ìkún fàtìbà bil ma'ruf wa dáhùn ilé ìlú islam èèyàn kan ó ṣe aburú fún wa ṣùgbọ́n àwọ̀ wípé afẹ́ṣàmójúkúrò fún ọlọ́wọ́ba bóyá ló fẹ́ gba owó in place of in tí wọ́n ṣe fún lọ́gbẹ́ lára àbótí ẹ̀jẹ̀ pé wọ́n pa èèyàn wọn ní ní àmọ́ọ́mọ́ pa àwọn ẹbí rẹ̀ wá láwọn ò gbowó nípa àwọn òpẹ́ nìyẹn padà bá láìpẹ́ ṣùgbọ́n tí àìbágbẹ̀sán bá jẹ́ nǹkan tó ṣe wípé yóò ṣàtúnṣe ẹnìyẹn ni tó bá ṣe pé àìgbẹ̀sán yóò jẹ́ kẹ́nìyẹn tún máa mú rárá nínú ìbàjẹ́ tó ń ṣe àbí yóò jẹ́ kó tún tẹ̀síwájú níbi ìmọ̀ pààyàn àbí ibi ìmọ̀ sáwọn èèyàn lọ́gbẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ewu àyè bẹ́ẹ̀ ó ti dandan kan gbẹ̀sán padà so aya wípé faman afa wa aslaha fa ajru ala Allah la kò wà applicable sí bẹ́ẹ̀ torí pé ìsọpẹ́ ẹ̀fẹ́sà mójúkúrò fúrú èèyàn bẹ́ẹ̀ ẹ̀ràn lọ́wọ́ lórí àti máa ṣe ìbàjẹ́ yẹn lọ ní ìbàjẹ́ rẹ̀ ní àwọn èèyàn tí ó fara kó yóò pọ̀ àjò lè jẹ́ pé ìbàjẹ́ yẹn ẹ̀sìn ni ó ní ìlapa lára rẹ̀ dàtí yóò ní ìlapa aburú lára ẹ̀sìn yìí sọlọ́mọba subhanahu wa ta'ala ó ní faman afa wa aslaha fa ajru إنه لا يحب الظالمين ولما انتصر بعد ظلمه فأولئك ما عليهم سبيل إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في الأرض بغير الحق أولئك لهم عذاب أليم ọlọ́run ní ẹni بس bá أشياء بروفه tí èèyàn ṣe aburú fún ọlọ́run ní àwọn tó ṣe pé ìbáwí ń bẹ fún lọ́dọ̀ ọlọ́run ọba làwọn tó ṣe pé wọ́n ń ṣàbòsí fún àwọn èèyàn tó ń kọjá àlà lórí ilẹ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀ ìyẹlẹ́tẹ̀ lérò yóò máa bẹ fún wọn ìyẹlẹ́ta lérò yóò máa bẹ fún àwọn èèyàn bẹ́ẹ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala mi wà lámà sabara wa ghafara inna dhalika min azmi ṣùgbọ́n ẹni tó bá wò pé kò ń ṣe sùúrù kò ń ṣàbójúkúrò eléyìí lára nǹkan tó ṣe pé ó pàtàkì tó dẹ̀ ṣòro ó ṣe tó ṣe pé ó ṣò wípé èèyàn rí lè gbọ́ nǹkan yé mi sọ́tà bá wo àwọn àyàtà àkàyè nínú Suratu Shura àárín wípé nǹkan yẹn wà balanced sanabu Muhammad sallallahu alaihi wasallam ó ní wà máa zábà Allahu afdam bí afwin ilà ìta èèyàn tó ní agbára àti gbẹ̀san ó ní agbára àti fìyà jẹni tó ṣẹ̀ ó wá ló ń ṣàmójú ó ṣe kọ́ dẹ̀ ní ṣùgbọ́n ẹni ìgbéga níwájú ọlọ́run ọba àti tó bá ṣe pé ìṣe àmójúkúrò fún ẹni ìyẹn kò ń ṣe èèyàn nìkan lèèyàn ó ní ìpalára ń bẹ nísìnyí ẹ̀sán ṣe nǹkan tí ó dá o lè lágbára àti gbẹ̀sán padà o lágbára àti di jẹ nìyẹn wọ́n sọ̀mù yìí kúrò anabuwa muhammad sallallahu alaihi tó bá ṣe léyìí yóò máa lékún ní kíni àgbéga wájú ọlọ́wọ́ báyìí ṣùgbọ́n gbàtọ́ ẹgbẹ́ nǹkan tí ó bá wà tó ṣẹlẹ̀ ẹni yóò ní ọmọ lórí wọn nìkan mọ́ yóò yóò dẹ̀ máa ṣàkóbá fún ẹ̀sìn káàkiri ní situation bẹ́ẹ̀ aláàfù rẹ̀ yóò pẹ̀tì kálàfẹ́ ṣàbójúkúrò kò ń ṣe nǹkan tá a máa yìí ní ti òwò ní sáìdì ti tiẹ̀ mọ́ ṣùgbọ́n tí ń wo ní sáìdì ẹ̀sìn àkóbá tó lè ṣe fẹ́sìn àkóbá tó lè ṣe fún jẹ́rálítì àwọn èèyàn eléyìí nǹkan tí ẹ̀sìn yìí ni tó bá ṣe pé torí ìyẹn la fi ń kọ nǹkan láti fẹ́ gbẹ̀sán ẹ̀sìn approve ẹ̀sìn yìí ipe nǹkan tá a gbọ́dọ̀ ṣe ni ọ̀ràn yẹn ni tí wọ́n bẹ̀rẹ̀ pé torí àǹfààní ti tiẹ̀ nìkan ni ẹ̀sìn sọ pé tó o bá lè ṣàmójú kúrò yẹn ló dá tó bá lọ fẹ́ gbẹ̀san ó fúri láti gbẹ̀san o ṣùgbọ́n tó bá lè ṣe àmójú kúrò ẹ̀sìn yẹn ló dá ṣùgbọ́n ìdí ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe lónìí kọ́ tí nǹkan bá kàn wá àní bá ọmọ lórí pa fẹ́ gbẹ̀sán títí wa nìkan á kì í ṣe ìgbà bó ṣe pé nǹkan yẹn gbogbo èèyàn ló ti àfẹ́kì bẹ́ẹ̀ ni kàkà lè yanjú láàrin àwọn àtẹni tó ṣe wa ní tí nǹkan yóò dẹ̀ kú síbẹ̀ ṣùgbọ́n bá ṣe sí gbogbo èèyàn lẹ́yìn yẹn ti ṣẹ̀ bí ìgbà tó ṣe pé kí ni ẹ̀sìn ló fẹ́ mú bẹ́ẹ̀ ni nǹkan yóò tí kọjá àwọn nìkan bí ò kọjá àwọn nìkan tó bá kó fẹ́ gbẹ̀sán bá láìsí ṣùgbọ́n kò pìsẹ́ǹtì ẹ̀bí ẹni wípé ẹ̀sìn ló fẹ́ wó bẹ́ẹ̀ ni àǹfààní ti ẹ nìkan ló wà affected kó bá mọ́ lórí pé mo fẹ́ gbẹ̀sán ni ní ilé ìgbà tí ní ìlú ni ṣé o ṣáàrí oṣù ọ̀dẹ̀wájú ọlọ́run ọba pé kí ni wọ́n ṣe àbòsí fún ẹni oṣù ọ̀dẹ̀wájú ọlọ́run ọba ó fẹ́rẹ̀ láti gbẹ̀sán ṣùgbọ́n gbọ́rọ̀ kọjá rẹ̀ ṣùgbọ́n tó bá lè ṣàmójú kúrò eléyìí ni nǹkan tó fi dáa jùlọ ṣùgbọ́n nǹkan tó bá ní í ṣe pẹ̀lú ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn irú nǹkan bẹ́ẹ̀ almaslahatu amma muqaddamatun ala almaslahatu khassa àǹfààní gbogbogbò ó ju àǹfààní ọlọ́dọọdán lọ so à ń yí pàtàkì púpọ̀ tá a bá ń báwọn èèyàn jà ká máa bóòlù àṣì máa ṣe nǹkan tó jẹ́ pé nǹkan tó affect wa má tíráì láti wé èèyàn kúnra tó ṣe pé wọn náà nìkan ló affect báyìí láti gbé e mọ́ra ṣàmójúkúrò tó o bá lè ṣàmójúkúrò yìí tó wá fẹ́ gbẹ̀sán ní dèdè nǹkan tó ṣe wípé wọn náà mọ̀ pé o tún ti jẹ̀bi wájú ọlọ́wọ́n wa ṣùgbọ́n reverse òun ni kéèsì wa lónìí lóun jẹ́ pé ẹ̀rẹ́ lónìí wọn bá fẹ́ bẹ̀rẹ̀ sí jẹ́ kán mú ẹ̀sìn kan hun jẹ́gẹ́jẹ́gẹ́ báyìí kò kán ẹ̀yin tẹ́ bá ń kọ ìbàjẹ́ tó ṣe wípé àwọn oníbàjẹ́ spreadi tẹ́ǹtì lọ ìkìlọ̀ fún àwọn èèyàn pé ẹmọ́gbàtànjẹ́ pẹ̀lú wọn wọn ah, ni ẹ ti lè ju ẹfẹ́ dẹ́sùrú ni ẹfẹ́ fọ́kí yín tí ẹ náà bá jẹ́ ní tí ò ní kan ṣe yóò wà ariwo tó ń pa ṣùgbọ́n àwọn tí wọ́n sọ yìí tí wọ́n sọ̀rọ̀ nígbà tí àǹfààní ẹ̀sìn tó jẹ́ nǹkan tó wà affected ẹ jẹ́ kí wọ́n ṣe nǹkan tó ní í ṣe pẹ̀lú àǹfààní títí wọn wọ́n ó jáde síta wọ́n lọ sórí rédíò wọ́n lọ sí íńtánẹ́ẹ̀tì gbogbo ẹ̀ ni wọ́n lọ ẹ wá pé nǹkan tó ṣẹlẹ̀ yìí nǹkan tó kan gbogbo àrùn náà gbogbo ẹni tó sọ pé kò wọ́n ara ẹ tí èèyàn ṣe àbòsí fún ṣùgbọ́n kí àǹfààní ẹ̀sìn kó ọkàn tamani lágbájá fún ẹni yìí fún tẹ́kọ̀ ipé torí kí ni ẹ̀sìn yìí káwọn yẹn lẹ́dẹ̀ ẹ̀rí pẹ́sìn yìí kò ṣe kó ní personal issue pẹ̀lú ẹni yẹn ṣùgbọ́n bẹ́ẹ̀ pé ẹ̀sìn ni ilé yìí ni ó pàtàkì tó bá ṣe pé nǹkan tó jẹ́ àǹfààní ara ẹni ní ká gbìyànjú tàbá lè dìmọ̀ tàbá lè dìmọ̀ ra afrí ẹlòmí nǹkan yóò ti ṣẹlẹ̀ láàrin àtọmọ ẹ̀rọ ti gbayẹ ẹjọ́ lọ ó tó bá ṣe pé orí kó ṣàbòsí fún ẹ ìsìláàmù fún ẹlẹ́tọ́ ẹ irú ẹ̀ ṣẹlẹ̀ lásìkò ọ̀nà Muhammad sallallahu alaihi wasallam táwọn èèyàn àwọn sàábé nǹkan lè ṣẹlẹ̀ láàrin àwọn méjì bí nǹkan ò pé nǹkan ṣe àbòsí fóun yóò gbé lọ sọ́dọ̀ àmì sallallahu alaihi wasallam yóò gbé lọ sọ́dọ̀ Umar radiyallahu anhu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n arọ́gbọ́rọ̀ míì tó ṣe pé ṣàbójú kúrò fún àwọn nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin àwọn àtọmọ̀ ẹ̀yà wọn òṣèré nìkan ló ṣẹlẹ̀ ṣùgbọ́n nǹkan tó bá ní í ṣe pẹ̀lú gbogbogbò àbó ní í ṣe pẹ̀lú àǹfààní ẹ̀sìn àwọn ẹni ṣíwájú wa wọn kò fi ń ṣeré o kódà kó ṣe pé ẹni tó kó sí nǹkan yẹn akọ̀rọ̀ náà sí lè kó jẹ́ bàbá wọn kó jẹ́ ìyá wọn kó jẹ́ àbúrò wọn kó jẹ́ ìyá wọn kó ọmọ wọn wọn fi ń ṣeré wọn sọ bó ṣe yẹ kán sọ láti lè fi dìfẹ́ǹdì ẹ̀sìn ṣùgbọ́n nǹkan tó bá jẹ́ nǹkan titiwa anábọ̀wá Muhammad sallallahu alaihi wa sallam olúwa máa zàdà láwọn abdàbí afúnwín ẹ̀là ìsàn ẹni tó ṣàbójúkò fún ẹni tó ṣẹ̀ tó lè ní agbára àti kọ́ ṣùgbọ́n òun kò ṣàbójúkòrò ìwé èèyàn bẹ́ẹ̀ àgbéga ní fún iyì ní fún níwájú ọlọ́run ọba bákan náà ọlọ́run ọba òkú ṣàgbéga fún níwájú àwọn èèyàn ṣùgbọ́n tó bá lóun fẹ́ kọ kò sí nǹkan tó burú mẹ́ àgbọ̀rọ̀ fún fún yìí náà ṣùgbọ́n èyí tí a máa ń bọ́ ẹlòmíì fún òní pé tó máa ń rún ẹ̀sìn jẹ́gẹ́jẹ́gẹ́ ẹ̀yìn tẹ́ bá lẹ́ ń dìfẹ́ǹdì aláṣẹ́bí tẹ́ ń dìfẹ́ǹdì ẹ̀sìn aláṣẹ́bí yóò kà ní fún ṣùgbọ́n nǹkan tó dáǹfààní títí ẹ̀ yóò jáde yóò dìfẹ́ǹdì ẹ̀ pẹ̀lú gbogbo tó bá lè fi dìfẹ́ǹdì ẹ̀ so a ní nǹkan tó pàtàkì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam wa ti parí ẹ̀ ó ní wa máa ta wá bọ́ àhàdùn àwọn abdùn lillahi illa rafa'ahu Allah èèyàn kan wá ní ṣe tàwádùrù fún Allah àbí kó ṣe tàwádùrù nítorí Allah illa rafa'ahu Allah àti kí ọlọ́wọ́ bá gbogbo ẹ̀rẹ́ ẹ̀gá kí là ń pè ní àtàwádùrù àtàwádùrù dèbùrù kébùrù ìdàkejì ọ̀pọ̀lọpọ̀ á ń fi ìjọra ẹni lójú arákùnrin kan ẹgbẹ́ ṣe bẹ̀rẹ̀ sọ̀hẹ́ muslim àti àwọn tírẹ́sì mi olọba alẹ́wọ̀ muhammad sallallahu alaihi wasallam ó ní ilé òjíṣẹ́ ọlọ́run ọba wọn náà rí pé èèyàn kan tó rẹwà yìí ní ilẹ̀ láìkì mú ṣe rẹwà yìí mo máa láìkì kí n wọṣọ tó dáa kí n wọ bàtà tó dáa tí òun ṣe pé kíbùrù mo ti kó sí yẹn kẹ́yìn láìkí kó wọ bàtà tó dá kó wọ aṣọ tó dá inú rẹ̀ ó dùn tó wá rí kó wọ bàtà tó dá owó aṣọ tó dá ṣe kíbùrù ni ẹ anamsọ́lá àtàlá ní yóò ṣe kíbùrù ìnàlá jẹ́mí ní ìfẹ́ anasọ́lá àtàlá ní sáńpẹ̀ ní kíbrù òní bátọ̀rù haq bátọ̀rù haq kí là ń pè ní bátọ̀rù haq òní kéèyàn máa fẹ́ gbódodo ó mọ̀ gbódodo yìí ọ̀rọ̀ pé òní gbà kò sí tán lè sọ fún ẹ òní gbà bátọ̀rù haq hádọ́wọ̀ kíbrù wọ̀gán tún náà torí pé owó ọṣọ torí pé owó bàtà tó lé lẹ àwọn táwọn wá rí wá aṣọ yẹn wọ òun àwọn wọn pété alẹ ni ó mọ fojú kéré wọn bẹni kọlọkọ ló ṣẹdá wọn torí pé wọ o jẹ gọvnọ àbò o jẹ pírẹsidẹnti àbò o jẹ ẹnìtì o nímọ̀ àbí torí o lówó lọ́wọ́ àwọn náà nímọ̀ wàá mọ fojú wò wọn àbí kó mọ kó sọ wọ́n di ọmọ ọ̀dọ̀ látara kó wọ́n jáfa fún wọn torí kó lówó ó torí kó fojú kiri àwọn èèyàn yìí ọlọ́run ọba ló gbé ẹgbá ọba tó gbé ẹgbá ó lè gbé wálẹ̀ àwọn tó ṣe rí pé wọ́n wà nílẹ̀ tí ọba tó ṣe pé a máa fún ẹni tó wá wù tó ń bẹ mẹ́rọ ń ba rẹ̀ àfúnlọ́lá láti mẹ́lò ní wálẹ̀ ìjọ kan náà wà Muhammad sallallahu alaihi wa sallam ó ṣubú lórí ìkẹgbọ́ ẹ̀ àníṣọ́lá àsánwó aṣọ́gbọ́n ẹ̀ pé mímú ọlọ́mà tó ṣe rí pé kò sí nǹkan kan tí ó lọ sókè illa wada'a ní kó mú wálẹ̀ o lè mọ gba stan gbogbo gbà ní kó mọ gbà kó mọ gbà ìjọ kan láàpẹbẹ omi òun wálẹ̀ oníṣọlọ́run tó tó bá wà lókè àwọn tí wọ́n ti ń lẹ́bù tó wà mọ rántí pọ́lọ̀ gbogbo ẹ̀sùn rẹ̀ kò ṣe bí ọpọlọ ẹ pé tuntun wọn lọ àmọ́ ẹni tó mọ̀wé jù ẹ lọ tó ṣe pé kò rí kòkò tí wọ́n wá lára àwọn tó lówó Nàìjíríà àbíkálẹ̀ tó lówó Nàìjíríà lónìí Dangote in tó ní ní sàtífíkẹ́ẹ̀tì ẹlòmí pòfẹ́sọ̀ ni wọ́n ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ ìgbà tó náà ti lówó tán lówó pé kọ́ńtàn ní sàtífíkẹ́ẹ̀tì ló fi gba bí àrí lọ́lọ́ gba sàtífíkẹ́ẹ̀tì economics and also kọ́mọ́ṣáláìsà ṣùgbọ́n yóò kọ́ àwọn èèyàn sábẹ́ yóò kó pòfẹ́sọ̀ yóò kó doctors wọ́n mọ̀ lé káàkiri ọlọ́run bá ló gbé síbẹ̀ olóògbọ̀n wa wọlé pé ah, àwọn alámọ̀ ṣe àmọ́ ìyá àwọn tó gbẹ́jù lọ bẹ́ẹ̀ náà làáfà ìfà kò já àfà kò túbọ̀ sí pọ́n tí wọ́n ń ṣàfà kò máa fojú kéré wọn ẹlòmí lè wo ohun kan sí ẹ nínú àwọn tí ó kìí ṣàfà ń gbà mí ó kàn rántí náà ní wípé ọlọ́wọ́n ba ló gbé síbẹ̀ ó wà pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá lò nǹkan míì ẹni tó sọ fún ànábì sallallahu alaihi wasallam ya Muhammad okhruj rẹ Muhammad jáde àbẹ́yìn tó sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ìpè àfihàn ní malillahi lẹ́rìí ń dàkà mara owó ọlọ́run tó ń bẹ lọ́wọ́ ẹ jáde ó dẹ̀ tún mú ànábì lọ níbi ọ̀rùn báyìí débi pé aṣọ tó fún ànábì lọ́rùn súnmọ́ anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó nìyẹn fanábì tí aláìmọ̀kan ilé yìí súnmọ́ jẹ́pẹ́ gbà mí nǹkan mí tí àwọn bí Abubakar ó ṣe sánábì ó bínú sí wọn ẹlòmíì tí ó tí ó mọ̀ kankan yóò ṣe anábì sallallahu alaihi wasallam ó ní bínú sí torí pé gbà mí tó bá bínú sí anẹ́bísọ lásán yóò tún tí wọ́n bẹ́ẹ̀ gbogbo ilé iná ara àtàwádùn òní kọlọ́ọ̀bá subhanahu wa ta'ala kí ó fún àwọn mùsàwádùn òní الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدعوكم الله سبحانه وتعالى أترى صلاة ونبوة محمد صلى الله عليه وسلم gẹ́gẹ́ bí tí a ń bá lọ ìpé àtàwádù nǹkan tó pàtàkì púpọ̀ ní islam ni anábúwa muhammad sallallahu alaihi wasallam ojú kánú wípé ẹni tí ó bá fi lè jẹ́ ìtí onítàwádù ọlọ́wọ́ subhanahu wa ta'ala yóò gbé ìgbà nínú hadith tí al-imam abu dawud gbà wa nínú hadith Iyad bin Himar radiyallahu anhu ó ní anábọ́wà Muhammad sallallahu alayhi wa sallam ó sọ wípé inna Allah awha ilayya an tawadaru ó ní ọlọ́wọ́ bá sọ fún mi pé an tawadaru ẹ̀rọ ilẹ̀ wájú ọlọ́wọ́ bá ẹ̀rọ ilẹ̀ nítorí tọ́lọ́wọ́ bá hatta la yabghiya ahadun ala ahad ẹ̀rọ ilẹ̀ ní pé mọ́kànjá lórí àwọn ènìyàn wọ́n ṣàbòsí fún àwọn ọmọ pé kí ní òun ṣètò ẹ̀ ṣùgbọ́n wo pé ó ní agbára jẹ yìnyẹn lọ ó fi kò yàn jẹ eléyìí ara ìní tàwádó rí àwọn tání tàwádó wọn ń lo ipò tí wọ́n ní láti lè fi rí àwọn èèyàn jẹ hatta la yabghiya ahadun ala ahadin wa la yaskhara ahadun ala ahadin bákan náà kí ẹ̀kan máa ṣe fáàrí lórí ẹ̀kan pẹ́ta nípa bá ti ẹ̀lẹ́ yìí láàrín sọ pé wà ghamtu nas níta ń pè ní kíburu òní ghamtu nas ká máa fojú kéré àwọn èèyàn pẹ̀ta ni wọ́n bẹ̀ni pé wọ́n jẹ́ kankan wọ́n láyé fara ahadun al'ahadun kí ẹ̀kan má ṣe fáàrí lórí èèyàn kan ẹni tí ò ń ṣe fáàrí lórí àwọn èèyàn hádà wọ tawádò eléyìí tó ń pè ní tawádò ìṣe fáàrí lórí àwọn èèyàn ká máa fojú kéré wọn hádà wọ kíburu tí a náà bí pé kí ni hamtun náà sọ àwọn nǹkan wọ̀nyí nǹkan tó pàtàkì púpọ̀ ni ìyá wa Aisha radiyallahu anha lára ọ̀rọ̀ wọn tó rinlẹ̀ òun náà ni pé wọ́n a máa sọ fún àwọn èèyàn ipe lára àwọn nǹkan tó ṣe wípé ní afdọ́lì ma ta'jizuna anhu lára nǹkan tó ṣe wípé ó fi dájú mú nǹkan tó ṣe wípé ẹ̀ ń kágara ń bẹ̀ àbí tó ṣe wípé tẹ̀tùrùkúnà tẹ́ ń fílẹ̀ òun náà ni àtàwádọ̀ that is lára nǹkan tó pàtàkì nínú ìjọsìn ìfòṣìpáwọn èèyàn òkàkún òun náà ni àtàwádọ̀ kí ẹni tàwádọ̀ àní tẹ́ńpé tawadu wọ́n ṣàbùkù fún àwọn èèyàn wọ́n ń lo ipò tó ní láti lè fi yan àwọn èèyàn jẹ tó bá ti di pé orí wípé nǹkan tí o fẹ́ gbà yìí òun ló po ẹ lórí èèyàn kò ṣe pé nǹkan tó dìsáàbù eléyìí kíbrò kíbrò àti nǹkan kan ṣẹlẹ̀ wọ́n sọ pé pé bí nǹkan ṣe rí tẹ́lẹ̀rì olóòní gbà ẹlòmíì lónìí ó mọ̀ wípé nǹkan tí òun dìfẹ́ǹdì ètò takwẹ̀sìn ṣùgbọ́n a ti wá gbọ́ kan wá ní kí ni ajuwọ́lẹ̀ fún àìrọ̀ àìjuwọ́lẹ̀ fún àádà kíbùrù òdodo ní tó bá jẹ́ òdodo láti mú òun tí àwọn ẹni ṣíwájú wa tán wà lórí rẹ̀ ìyẹn ẹni tí tó bá ti yàtọ̀ sí ìyẹn ni tó takun tán wà

eléyìí kò ń ṣe ìwà àwọn ẹni ọlọ́run kò ń ṣe ìwà àwọn almutawabi'un kò ń ṣe ìwà àwọn aljanna ọlọ́run subhanahu wa ta'ala ó ní wa tilka tilka darul akhirah تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين الله أن الجنة صفويني نجعلها للذين لا يريدون علوا في الأرض àwọn tó ṣe pé wọ́n fẹ́ máa jẹ gàba lórí àwọn èèyàn kan máa máwọn èèyàn sìn láṣẹ é fún kò sí fún àwọn mùtàkàbírù wàlá fasadan fil ard àwọn tó ní àjẹ́jẹ́ làwọn tí wọ́n fẹ́ máa ṣe bàjẹ́ lórí ilẹ̀ ẹlòmí yóò mọ promote àwọn nǹkan tí ó dá ọtí òwúlẹ̀ rí bẹ́ẹ̀ tẹ́tẹ́ òwúlẹ̀ rí bẹ́ẹ̀ yóò mọ promote àwọn obìnrin àtọkùnrin jọ ń fi gbígbá yí káàkiri òwúlẹ̀ rí bẹ́ẹ̀ ìbàjẹ́ ni àjẹ́nà àwọn tí wọ́n ní nàìjíríà wà nílẹ̀ ní ọ̀láyé ìdúná pẹ̀lú wọn fi art wọ́lá fasada wọ́lá àkìlọ́ sí mímú tẹ̀kìlì àti bọ̀tán dáadáa àwọn olùpáyà ọ̀rọ̀ ọba ní abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó kàwá kúnú àwọn wọ́n ti clear pé ọ̀rọ̀ ọlọ́run bá ilé wọn rẹ̀ ra wọn lẹ̀ fún wọn tẹ ìfẹ́ nu wọn mọ́lẹ̀ fún kọ́lọ̀ wọn kó kàwá kún wọn kó mọ́ kàwá kún àwọn tó ṣe pé ìfẹ́ nu wọn ni wọ́n sọ dẹ̀ sí bọ́ọ̀rí nǹkan tó takò ń tán dólé lórí wọn ní juwọ́lẹ̀ lórí ẹ̀ kọ́lọ̀ wọn kó mọ́ kàwá kún àwọn yẹn bẹ́ẹ̀ kó mọ́ kàwá àwọn tí ó máa jẹ gàba lórí àwọn èèyàn tí ó máa jẹ tó àwọn èèyàn mọ́lẹ̀ فالله سبحانه وتعالى كشدار من قوقوا كشال في وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك